Hmm. i understand ẹlòmíì lè fún yín ní twenty thousand naira lẹ́nìí kó dọ̀là kó fún yín gidi you see when it comes to money you never look down on anybody there are some people they have the money but wọn no, we owó yẹn sọ́nà tí ò moment tán bá pọkàn wọn pọ̀ pé oh, mo fẹ́ ṣe nǹkan báyìí wọ́n á dẹ̀ so i don't look down on people when it comes to money i don't look down on people at all I don't look down on people. Now, ibi tí mò ń lọ lélẹ̀ tó bá fẹ́ ralẹ̀ ní Ogun State, oyo State, ó yàtọ̀ sí tó bá fẹ́ ralẹ̀ ní Lagos State. Ibi méjì tí mo ti mọ̀ pé ilé difficult àti rà ilé ò dẹ̀ difficult àti rà tó bá mọ orú àwa báyìí Lagos and Abuja most especially Lagos ilẹ̀ ṣì pọ̀ làbújá ilẹ̀ pọ̀ lẹ́kọ̀ọ́ náà o pòkùtù sílẹ̀ la máa sọ ilẹ̀ pọ̀ ilẹ̀ wà pòkùtù sílẹ̀ la máa sọ because as we speak ilẹ̀ èkó ò bọ́fẹ́ dé ẹ̀rí pé àwọn ẹlòmíì wọ́n á nílẹ̀ wọ́n máa ní iṣu ó ti ṣẹlẹ̀ sáwa náà rí àti nílẹ̀ rí tá a ní iṣu dáadáa ó máa ń ṣẹlẹ̀ it's part of our business nǹkan yẹn dẹ̀ máa ń jẹ́ kéèyàn kẹ́kọ̀ọ́ sí you can never get hold in properties business you keep learning every day but so far so good tó bá ń sanwó ilẹ̀ sí ọ̀dọ̀ mi pa ọkàn ẹ pọ̀ sanwó ilẹ̀ mo ní ọ̀nkù mi kan ó yọ màmá wò mí bróda mi yẹn wọ́n fẹ́ ra ilẹ̀ àwọn àti àbúrò wọn He wanted to buy one plot and share it into two. Ilẹ̀ yẹn ò ní ìwé ń gbà yẹn. Mo wá advice wọn, mo ní òkè. Ẹ ṣe ra two plot. Kẹ̀dẹ̀ pin ní wọ́n one plot. Wọ́n ní no problem. I bargain for two years payment plan. Brother mi tẹ́ bá ń wò mí lálẹ́ ẹ máa gbọ́ mi o. Nígbà yẹn ibẹ̀ yẹn is an open property open land ni wọn ti máa fún wọn níwèé nísìnyí wọn ti ń fún wọn níwèé níbẹ̀ so broda mi dẹ́ sanwó ìfà lára àwọn kọ́sítọ́mà mi gidi gbogbo àti mo wà nínú oyún Florida broda mi lowo. lẹ́yìn property wa yẹn wọ́n ra property sí Dubai wọ́n ra property sí so many places bọ́n torí pé èmi fún wọn ní orí ọ̀fẹ́ pé kán máa san díẹ̀díẹ̀ wọn ò sanwó tọ̀dọ̀ mi yẹn then wọ́n ní ìṣù kan kékeré nígbà yẹn like wọ́n ní láti take care a particular person tó súnmọ́ wọn lọ́rọ̀ kan ṣá two years yẹn ó lapse ngbà tán dé kò ṣe òun round brother mi lè lélẹ̀ brother ìgbà tán tán bẹ̀rẹ̀ sí ní dáwọ́ ilẹ̀ cement was one four àsàtìgbà tán wá tó wo wọn gan ti over two years tájọ sọ cement was already around six five a dẹ̀ conclude njọ́ yẹn you know nǹkan tí mo kàn fẹ́ fàyọ ni wípé if you want to buy a property ẹni tó bá ń ra property lọ́wọ́ kò kí ń jẹun o tó bá ń ra property lọ́wọ́ ìyẹn kí ń jẹun o tó bá ń ra property lọ́wọ́ èèyàn kì í sùn oríṣiríṣi property ló dẹ̀ wà the cheaper the property the higher the risk mo rántí ìgbà kan tó wá polówó lẹ́ẹ̀kan lórí bíbá ẹ seven hundred thousand eight hundred thousand ńgbà tán san seven hundred thousand tán wọn ò mà fún gbogbo yín lẹ́dọ̀ọ́la wọn ò fún yín nílẹ̀ dọ́là ẹlòmíà ni à ẹ wá ara lẹ̀ a lot of people will pretend as if they are selling property tí wọ́n bá ní ìdí owó wọ́n máa polówó àwọn ẹlòmíì ló ń ṣe o àwọn ẹlòmíì wà tó bá ń polówó ọ̀tọ̀ nílẹ̀ tó máa polówó fún yín ọ̀tọ̀ nílẹ̀ tó máa mú yín lọ èmi ò kì í ṣe bẹ́ẹ̀ torí orúkọ mi tèmi àti ẹ bá jọ bargain within a year or two years if you pay me within that two within that one year or two years ibi tí máa ń tà nígbà yẹn ni màá fún ẹ regardless of bówó yẹn bá ṣe lọ sókè but tí owó yẹn bá ti tówó yẹn bá ti ju two years lọ kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe sí torí tẹ bá property lọ́wọ́ tèmi mi ò kí ń ti àwọn customers mi sẹ́nu ọmọ nílẹ̀ gbogbo òwe tẹ máa fi kọ́ ilé yín pátápátá èmi ni màá bá yín gbà á kò ní sí pé anybody wá dá yín láàmú láti gbá o látàwọ kíní kan <laughs> tẹ́ bá ṣe ń bẹ̀rẹ̀ foundation a máa ti ṣe gbogbo ẹ̀ ó wọ ọmọ onílẹ̀ èmi ti sẹ́tù yẹn fún yín nígbà kan èlò la fi ń sẹ́tù ọmọ ọmọ onílẹ̀ gbà kan hundred thousand gbà tó yá five hundred thousand àwọn ọmọ onílẹ̀ mi ń gbà ọmọ onílẹ̀ mi as at Lagos of today ẹni tó bá tó bá fẹ́ kọ́lé sírú qui phase one yẹn tó bá fẹ́ kọ́lé sírú park view yẹn owó Toto tó tó tó kọ́ estate ní mainland ló máa san ń bò mí àsan owó Owo foundation Owo roofing believe me ká má má dárúkọ owó níbí báyìí but èmi regardless of ibi tí n bá nílẹ̀ sí èmi ni máa ń settle anything ọmọ onílẹ̀ tí n bá ti ralẹ̀ mi ni mo ti máa dúnàádúrà even tẹ́ bá fẹ́ wá bẹ̀rẹ̀ foundation tí àwọn ọmọ wọn kéékèèké mi bá wá peanut la kàn máa fún wọn ìdẹ́kẹ́ ti san five million ẹ lè san fifty thousand naira èyí tẹ́ ti kọ́lé láti ipasẹ̀ mi tí n bá parọ́ kẹ́ já mi o so irú èmi nísìn despite my status I pay full attention to my customers. And that is why some celebrities, you know, they find it very difficult to dabble into business because business is very, very tedious. Very, very tedious. Àwọn ẹlòmíì kẹ̀lẹ́ ń tẹ́ bá fẹ́ ra lẹ̀ lọ́wọ́ wọn ní kẹ́ lọ bá mánéjà wọn ní kẹ́ lọ bá PA kẹ́ lọ bá gbá kẹ́ lọ èmi ò ṣe bẹ́ẹ̀. Ọjọ́ tẹ́ bá ti deposit ó ti ní group tí mo máa gbé alẹ́ yìí sìn gbogbo ẹ̀yin tẹ́ ra California Paradise City kẹ́ tó sùn sí ẹ máa receive message ẹ máa receive message fèyí kọ́gbọ́n vibes bí gbogbo wa ṣe pàdé lórí social media yìí ẹ jẹ́ ká gbé relationship wa exceed ó ti yẹyìn èèyàn ló gbéra láti UK tó sanwó flight tó wá gba information Lizzy Anjorin lẹ́nu. No Fọlápìtàn ìyẹn Fúnmilọ́lá àti Bámidélé ẹ kò imagine kéèyàn kúrò lódìdí UK kó kúrò lódìdí UK ó dẹ̀ sanwó flight to and fro ó wá gba information Lizzy Anjorin àsàtìgbà yẹn owó tẹ́ni ẹ fi ṣe to and fro To bá fi ralẹ̀ nísìn tó bá jẹ́ orí island ló ralẹ̀ sí ṣó mọ iye tó máa make ṣáá you see nígbà míì wà tí èṣù bá gbéyàn wọ̀ you tend to spend some money at the end of the day you blame some people for your you know for your downfall fèyí kọ́gbọ́n no amount is too small ṣé ti ẹ̀yin nǹkan tí mi sọ ẹni tó bá ń kọ́lé. <laughs> problem ti ẹ̀ nìyẹn <laughs> problem ti ẹ̀ nìkan o problem gbogbo wa ni o torí pé kìnì yẹn ń dùn mí ìṣe lára ń já mi jẹ pé ah, kéèyàn kúrò látòdìdí UK <laughs> kéèyàn kúrò láti London. London ṣẹ́rí to make it to make it in life òun ló simple jù to make it in life òun ló simple jù mo imagine iye táwọn èèyàn ń ná wàhálà àti ẹ̀kọ́ <laughs> ṣé pé ìṣòro ti ẹni yẹn wàhálà ẹ̀ kò ń ṣèṣòro ti tiẹ̀ nìkan ara ń já mi jẹ fún mi kò imagine kí n mówó kí ni à mo ń lọ Amẹ́ríkà o mo fẹ́ wá sórí èèyàn kan lọ èmi. Eh, <laughs> àbí kí n wọ flight kí ni mò ń lọ London o hmm? December January ń sìn kọ́lọ́hún ti bá wa gbé project wa débì kan mi ò mọ o because a ní another project a fẹ́ bẹ̀rẹ̀ àtẹ̀tí bẹ̀rẹ̀ foundation yẹn báyìí so ìgbà míì wà tá a bá wo owó tá a fẹ́ fi travel a wò pé jẹ́ kí n lọ fi ra block ó lè ṣe rí i pé àwa sì local àti wà international kò yẹ yín kan tí mi sọ. So. ṣàwọn pé ìgbà kan wà tí mo wà international ìgbà tí mo wá mari wọn wá gé ìyẹ́ mi ṣé ti eyín wọ́n gé mi àwa wà lókà èèyàn kan sọ fàlájì lánàá wípé ìgbà travel alájì ní èlò lówó flight nsìn alájì ní owó blọọkù mélòó nìyẹn náà <laughs> owó mélòó owó stop pretending jọ official kele eh, i'm not pretending let me tell you something ìwọ máa họra ń bẹ̀ yẹn máa họra bóyá ń e họra ọmọ lẹ ànyàmà. It's not that I'm pretending, my darling. Uh, I'm local, Kelo, I'm local. I'm local so nǹkan tí mo fẹ́ sọ fún yín èwo tún lélẹ̀ yẹn ló how are you sexy ṣé èmi ni sexy o mà rógo come and buy California Paradise City come and buy ten thousand ten thousand square meter this woman always play eh? Olabiz ah ó dáa kéèyàn ṣe báyìí nílé ayé ó dáa kéèyàn ṣe báyìí nílé ayé tó bá pé ọkọ mi sẹ́yìn nǹkan tọkọ mi bá sọ ló máa gbọ́ lẹ́nu mi òun wa òun change tó bá ń deal pẹ̀lú public you have to be straightforward because um, little thing anybody can use it against you so when you are dealing with public ẹ woru màmá yìí sìn màmá yìí ní wípé wọ́n promise àwọn certificate wọ́n mú àwọn lọ sórí ilẹ̀ They can sell the land as low as 500 because they needed money. But the land may not be genuine. Even if you buy property in Ogun State, you see, when some people buy properties from Omonile, they thought they owned the property. Kuribe, Olabi is wow. I love that in you. When you are dealing with public, you have to be straightforward. You know, all my life, I've been dealing with public. I've been dealing with public. Being a class captain, right from primary school, throughout secondary school, college of education, polytechnic, university. You know, I deal with public and you have to be transparent. That is what they call government of the people for the people. You have to be transparent you have to be transparent. Even if I don't do politics anymore, which I don't for now. For now, mi lè in future, but for now, I just want to, I want to hold the economy power, the political power. Ẹ come ashe máa ṣe fàájì wọn. Ṣé ti yín? Ẹ rí Florida bòye jọmọ kékeré tó bíi three four like two ṣàwó lè sùn ọ̀la Monday Listen, Titi too, but we are all used to working overnight Bukky Johnson Cruiser TV Florence Faniran Beatrice Onome Floxy Isaac Jennifer Toyin Peters Aduni ẹ má kéèyàn kankan gba yín if anybody wants to buy if you want to buy property from anybody kò kí ń ṣerú àwọn afọ́jú àti abuke bega, irọ́ òkè òkè ń ṣerú àwọn because they needed money and they always live above their means irú abuke bega ń ṣe ó fẹ́ máa ṣe bí àwa bọ̀ kò lè sun lẹ́lẹ̀ kò lè forí gbé ẹrù kò lè lọ sínú Tom Jones kó lọ ra material àmọ́ ó fẹ́ kọ́ ó fẹ́ kọ́ sílẹ̀kùn fóun òun náà fẹ́ ní bodyguard òun náà fẹ́ lo rose roy, ó fẹ́ lo jíwagàn bíi Lizzie ó fẹ́ lo latest range bíi Lizzy kò dẹ̀ lè gbé ẹrù sórí kò lè bá customer sọ̀rọ̀ dago mẹ́rin òru hmm? òun náà fẹ́ ní patrol ẹ ó lè bá customer sọ̀rọ̀ owó tẹ̀yìnbá ìwọ náà wò ń sìn àtijọ́ tí mo ti wà lórí social media ìjọ́ wo lo ti rí èmi kí n lọ kó àwọn ọmọ ọlọ́mọ pé kán lọ mú àṣírí èèyàn wá kí n tún wá máa ra pìtì fún wọn pé káyé wá donate fún wọn pé ẹni tó lọ má ṣírí ẹ̀ wá yẹn o ó fẹ́ búlì wọn o mọ̀ pé yẹn náà máa ń pè ní bọ́ba yìí ò bá rí ọba ọ̀run á rí tó bá jẹ́ wípé irọ́ irọ́ jẹ́ òtítọ́ ni ó yẹ kẹ́nu òṣó ti ṣoríire ìwọ abuké bẹ́gà kò yẹ kó o máa lọ sẹ́wọ̀n níṣẹ́ ló sọ ẹ̀wọ̀n dàràfà lójú ara ẹ̀ ò dúró fún wọn bọ́ ìwọ ló lo wọn àwọn tó dẹ̀ ń lò yìí o ò mọbi tán ti ń gbé ẹrù wọn bọ̀ you see on this social media we need to be careful ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré kan fún yín kékeré mo kàn fẹ́ sọ fún yín nípa ilẹ̀ ni wọ́n jẹ́ kí n sọ ìtàn kékeré kan fún yín mo dẹ̀ fẹ́ pe àkéèsí yín sí kankan lórí social media you have to be mindful you have to be careful how you buy fake pity ẹnu ìṣó ẹlẹ́rù jàgàjàgà ni tó ti ń bọ̀ láti kékeré fún mi lọ́lá fọlápìtàn ẹlẹ́rù jàgàjàgà ni tó ti ń bọ̀ láti kékeré àwọn wo la máa ń pè ní ẹlẹ́rù jàgàjàgà ṣe rí iṣẹ́ ọwọ́ kíkọ́ it is our duty as a child láti lè fi fún àwọn òbí wa ní oríyìn kò sí ọmọ kan sọmọ méjì tí kò kí ń ṣàìgbọràn bọ̀ tó bá ti wá ń ṣàìgbọràn yẹn nínú ayé bó ṣe ń bàjẹ́ fún ẹ lọ pẹ̀lú àìgbọràn yẹn má múṣẹ́ blackmailer mọ́ṣẹ́ ẹ tó bá múṣẹ́ blackmailer mọ́ṣẹ́ ẹ ó máa le díẹ̀ ẹ jẹ́ n sọ ìtàn kékeré fún yín ẹnu ìṣó ti ń gbé ẹrù ẹ̀ bọ̀ Fúnmilọ́lá Fọlápẹ̀tàn ti ń gbé ẹrù ẹ̀ bọ̀ tó bá dọ́dọ̀ eléyìí ẹnìyàn kàgbákò ìyẹn ní òṣó tó bá dọ́dọ̀ eléyìí ẹnìyàn kàgbákò tó bá dọ́dọ̀ tọ̀hún ẹnìyàn kàgbákò ó ti ń bá ilé ayé ẹ̀bọ̀ bẹ̀bẹ̀ yẹn níbi tí àgbákò yẹn tó dúró sí irú Mr Lawal yẹn náà ní àwọn fẹ́ ràn lọ́wọ́ kí ló ṣe fún wọn ó fi àgbákò ó fi kọlù wọn ẹ̀yin òkú mọ̀ pẹ́lẹ́rù ni. Jaga ẹ rójú ẹ̀ bó ṣe rí ẹ̀yin rò pé ó look innocent ẹ̀yin rò pé wọ́n fẹ́ fìyà jẹ ni but nítorí pé a ti kọ́ pé ẹni tó máa pààyàn ó máa pàdé ẹni tó máa pa ẹnu ìṣó tí òun ti jẹ́ ẹlẹ́rù aburú dandan ni ẹ̀yin tá a ti kọ́ aburú mọ́ ẹ gbọ́dọ̀ wo ṣe láàánú kí iṣẹ́ yín lè tètè yá nígbà tó tí aláàjì náà láwọn ràn lọ́wọ́ ó má gbáko yẹn ó pin fún rẹ̀ láì ṣe Mr. Lawal ẹ wojọ́ tí sọjí ti ń ṣe ṣòbọ̀ ẹ wojọ́ tí dọ́kàsì ti ń ṣe ṣòbọ̀ Princess Mopelola ìyẹn oníyàwó bó ṣe wà jẹ́jẹ́ ń jẹ́jẹ́ Honorable Nígbìndé ó wà jẹ́jẹ́ ń jẹ́jẹ́ every one of you bí Gistlover ṣe ya olórí burúkú tó ó ń ṣorí burúkú oúnjẹ lọ ẹnu ìṣódẹ̀ wọlé dé ó wọlé dé bí innocent person ó dẹ̀ gbé orí burúkú yẹn ó yà ìwọ gbà Dorcas máa lọ ẹ̀wọ̀n lóṣooṣù ó yá tún lọ pàyà àbèjì ó dẹ̀ tún wò báyìí ah ah sọjí rẹ̀ náà ó yá ìwọ náà gbà. Ẹ̀sàbọ̀dù ìwọ náà bá wa fẹnu sí ìwọ náà gbà Gistlover tiẹ̀ náà pọ̀ ìwọ náà gbà ọmọ yẹn dẹ̀ wá ó dẹ̀ báyé gbogbo yín jẹ́ bóyá báyé yín jẹ́ ó dẹ̀ mórí mù ó wá kú babaláwo tó mọ̀fá láti sọ fún yín ó kú oníṣègùn tó mọ̀ pẹ̀lẹ́ láti sọ fún yín ó kú àáfàá tó mọ̀ Quran láti sọ fún yín. Oku pastor, to tó mọ bíbélì láti sọ fún yín wípé ta lẹ ràn lọ́wọ́ ta lẹ fi aburú ràn lọ́wọ́ tó wá gbé aburú sáyé yín ẹ kàn ń pariwo kí ni tèmi ṣé bẹ́ẹ̀ mi ń dífẹ́ǹdì ara mi ni ṣé mi mo rán yín lẹ́wọ̀n bọ́rọ̀ fún mi lọ́la ṣe rí nìyẹn ẹ fún mi lẹ́dàá kan tó dáwó fẹ́nu òṣó tí ó kàgbákò ẹ fún mi lórúkọ èèyàn kan tí ò kàgbákò online ìmí inú wọn kàgbákò offline fún mo kàn nídìí èèyàn kan ìyá kan wà tó ra fóònù ìyá yẹn ẹjọ́ tó ti ń fàwọ òyìnbó jẹun ìgbà tí ìyá yẹn náà tún ra fóònù méjì fún wọn ẹni ìṣòwò pé ìwọ náà ra fóònù méjì ìwọ náà gbà pákò ìyá yẹn náà lọ gba placard ẹ wo analysis tí mo ṣe lálẹ́ yìí nísìn èmi ti mọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ bó kí ló kàn wá bí eré bí eré ó dẹ̀ ta àgbákò yẹn fún gbogbo yín ó ta àgbákò yẹn fún gbogbo yín Lizzy tí ò mọwọ́ Lizzy tí ò mẹsẹ̀ èmi ń defend ara mi ni iṣẹ́ tẹ̀yìn mọ̀ ṣe lóye oyin ijó tẹ ti ń ṣiṣẹ́ lọ́balọ́ba ẹ mọyọ ọdún tẹ fi pariwo bàbá láàfin ẹ mọyọ ọdún tẹ fi pariwo bàbá ọ̀jájá ẹ mọyọ ọdún tẹ fi pariwo Alhaji Wasiu Ayinde àwọn tó jẹ́ lọ́ba lọ́ba ẹ mọ iye ọdún tẹ́ fi tẹ́ fi pariwo orúkọ wọn wàláì kankan nù yóò pàdé àgbákòrì kò kí ń ṣe gbogbo ajá tẹ́bí bá ń pa lèèyàn fún lóúnjẹ àwọn tó ń gbé ẹnu ìṣó kiri ohun tó gbé dání tó jọ wọ́n lójú ṣé kò yọ̀bọ ṣé wọn ò dẹni ẹ̀sìn àwọn táyé ti ń pàtẹ́wọ́ fún lánàá ó wá dẹ àwọn tó ń gbẹnu ìṣókiri ilé ẹni tó ń wá dẹni ẹ̀sìn kiri lágbàáyé yìí ojú wa náà ṣe ń ba tèèyàn jẹ́ hàn ṣẹ́sìn gbogbo ìgbà tó ń ba tàwọn èèyàn jẹ́ àmọye ẹni tó ń sì lọ lé ikú àmọye ẹni tó ń sì lọ lé àrùn àwọn eléyà máa ṣàbàyà gbangba eléyà máa san àwọn èèyàn lọ ẹ̀wọ̀n wọn ò ṣẹ̀sìn rí wọ́n ṣe gbogbo ẹ̀ ní àṣegbè ni. mo kàn ya síbi ìtàn kékeré yìí ni o wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní àṣegbé wọ́n wá yà sí ọ̀dọ̀ ẹnu ìṣó wọ́n yà sí ọ̀dọ̀ ẹnu ìṣó ó dẹ̀ ta burú yẹn fún wọn gbà ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ìwọ gbà ẹ sọ fún mi èèyàn kan tó gbèjà ẹnu ìṣó tí aburú òkan tọmọtọmọ ẹ fún mi léèyàn kan ẹ fún mi léèyàn kan nígbà tí ogun yẹn le nígbà yẹn ẹ worú bámidélé azeez yẹn tó grant interview yẹn ẹ rí wípé fún pórówó jẹun láyé ẹ nígbà tó mọ Lizzy ni fún pé ó rówó rí láyé ẹ nígbà tó mọ Lizzy ni ó wá lọ ó lọ ṣe ìgbéyàwó títí ẹ ó lọ settle down èmi wà lórí ọzù èmi ọzù Ọlọ́run jẹ́ ó dà Ọlọ́run jẹ́ ó dà ọlọ́run jó dà ọlọ́run ṣàánú fún mi èmi ọ̀zù ìwọ ti lọ sẹ́tù èmi dẹ̀ ni mo fún ẹ níṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ o ti má rí láti 2008 ó wá padà ní 2021 ó wá ní wípé Lizzy sí òbò irú Bámidélé Azeez yẹn tó bá ràn lọ́wọ́ wàá kọ̀ rí pé o kàgbákò toró ti ní ogun tó ń jà bọ̀ láti sọ ẹlẹ́wọ̀n máa sọ pé olówó láwọn ṣẹ́rí ilé ayé ó deep àdìtú nílé ayé tó bá sọ fún mi wípé tó bá fẹ́lẹ̀ lówó ó máa ṣe báyìí fún ẹ̀ ṣé wọn kò ní ṣòro yẹn rárá there are some people tẹ́ pé they will never give because ọmọ consequence tó wà nínú giving ǹjẹ́ o mọ̀ pé tó bá fún olówó lówó ó ṣe ṣe kó ráàánú gbà ju kó fúnrú àwọn Fúnmilọ́lá yẹn lọ abẹnú ìṣó yẹn lọ ṣe mọ̀ pé àwọn yẹn ti wretched òpin òpù ti tán fún wọn wọn ọ̀dẹ̀lẹ̀ ẹ wo iye mílíọ̀nù sọ fẹnu ìṣó gbà o òpin ti dé báwọn ẹ gbàgbé ẹ ṣe mọ̀ pé ẹnu ìṣó is a kind of person èmi fúnra mi ń gbà tí mo ràn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ sí mi kí ló ṣẹlẹ̀ sí mi ṣé bí mo gbé jáde fún yín tẹ́rì so kò kí ń ṣe gbogbo èèyàn tó ń ṣojú mẹ̀yẹ̀mẹ̀yẹ̀ ó dá kéèyàn ṣàánú má gẹ̀tẹ̀ rọ̀ǹgò ó dá kéèyàn ṣàánú but anybody tó bá ti rí pé package tó gbé wá aburú wà nù package yẹn má ṣe láàánú torí oore tó bá máa ṣe fún ẹ ó lè jòrè àjẹǹjẹ tán ìyẹn oore aburú oore tẹnu ìṣó ṣe fún abuké bẹ́gà yẹn dọ̀kásì orí ajẹjẹ tán ni ńgbà tá a fọ́jú bọ́ síta tó ń ṣèpèdè fáwọn ọmọ ẹ̀ ẹni tí mo ń wò ńgbà tó lóun ní òhò mi torí àwa ti rí kinní yẹn kinní yẹn pẹ̀lú nǹkan tó ṣe ń wọ̀n mi pé irọ́ ṣé ọmọ yẹn ní báyìí irọ́ gbèmí náà gbèmí náà tẹ̀rì sí so kí ni mo fẹ́ sọ fún wa ni wípé anything tá a bá fẹ́ ṣe nílé ayé yìí ẹ jẹ́ ká wà calculative tí mi ò bá gbé fídíò sọjí àti Fúnmilọ́lá àti pàjẹ́ jáde lọ́sàn-án yìí tí n bá lọ bẹ̀rẹ̀ sí ní ṣe ṣòfò Fúnmilọ́lá dọ̀kásì àwa ní kẹ́ wá máa dáwó bó bá dẹ̀ ṣe ń dáwó aburú á máa kọlù ẹ́ bó bá ṣe ń dáwó aburú á máa kọlù ẹ́ ẹ fún mi léèyàn kan tó dáwó sọ́dọ̀ dọ̀kásì táburú ò kọlù ẹ wo sísítà wa yìí a ní ìṣùmọ̀ o tó gbádùbàtì fún sọjí àti dorcas nígbà tó ń ṣe ṣóò fún wa ẹ wo ohun tí sísá wa yẹn náà ń là kọjá recently tó jẹ́ wípé ọlọ́run ló ń bá wa yọ yẹn sísá wa tó wà London nìyẹn you see ẹ jẹ́ ká máa ronú jí yẹrí ẹ mọ̀ pé this is not our mention i'm just talking about property pé whatever you are doing in life pay attention tó bá dẹ̀ fẹ́ ralẹ̀ lẹ́kọ̀ọ́ is not cheap except tó bá jẹ́ pé ilẹ̀ tí ó jẹ́ new má máa tètè ra pítì tó bá mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó bá jẹ́dá tó tètè máa ra pítì tó bá mọ̀ ọ̀rọ̀ tó bá rọ̀rọ̀ wá ní ẹ ń gbọ́ lọ́wọ́ ẹ kí n gbọ́ ní other side tó bá jẹ́dá tó tètè máa ra pítì ọmọ ìyá mi ò ní mèkì ẹ̀ e, because out of pity wàá fún ẹni tó máa ta aburú fún ẹ out of pé pity yẹn wàá lọ ṣàánú fẹ́ni tó máa ṣàánú ìwọ pẹ̀lú aburú tó lè má rẹ èèyàn yọ ẹ nínú ẹ. ẹ gbọ́ mi ẹlòmíì ti ń ṣe dáadáa nílùú òyìnbó wọ́n ti ń rí jẹ wọ́n ti ń rí mu wọ́n láwọn ń lọlé ẹlòmíì wà ẹ̀kọ́ ní láti gba hòtẹ́ẹ̀lì ni títí tẹ máa fi parí another property ilé òkè ń pọ̀ jù ah today is okay okay ọ̀la mo lápọ̀ ẹ̀mẹ́ lọ́la ilé òkè ń pọ̀ jù àwọn ibi tó bá ti rí pé ẹbí ti pọ̀ ara ti pọ̀ ọ̀rẹ́ tó mọ̀ ọ̀rẹ́ tẹ́jọ ṣe kékeré ẹ worú Fúnmilọ́lá Fọlápẹ̀tàn yìí tọ́lọ́run ti bà tiẹ̀ jẹ́ yìí ẹ imagine kó jẹ́ pé mo kọ́lé sérí àsango ó jẹ́ pé ìyá àti bàbá mi kọ́lé sérí àsango ǹjẹ́ tó bá sọ fún wa wípé irú fún mi lọ́lá yẹn o àti irú bámidélé azeez yẹn o ló máa máa lọ ta mí fún àwọn bloggers àwọn apààyàn wọ́n ní nítorí Nollywood so there are times you need to change your environment àgàgà yìí tẹ máa ń kọ́ ọmọ wálé change your environment ẹlòmíì wà nǹkan kò ní ṣe àwọn ọmọ yín o ẹ kó wọn wálé ẹ pa ọ̀rẹ́ mi àjọ lọ ni àjọ lọ gbá ni àjọ lọ ẹ̀ẹ́dì àwọn tí ń fò ẹ̀yin lẹ kúkú sọ Yorùbá dì báyìí ẹ̀yin ará diaspora ni ẹ̀yin lẹ sọ àwọn ará Nàìjíríà dì báyìí ẹ̀yin lẹ ń háyà wọn kọ́ lọ rìkọ́dù èèyàn wá ẹ̀yin lẹ ń háyà wọn kọ́ lọ máa mú kọ́ wá máa sọ ìtàn ìgbésí ayé èèyàn kọ́ máa tú àṣírí èèyàn ẹ̀yin ni ẹ̀yin ará diaspora ni ẹ̀yin ni tó bá máa wálé ńgbà míì tó bá even yàtọ̀ sí pé bóyá ẹni lé ní àwọn good estate bí irú California Paradise City yẹn torí California Paradise City is a very matured environment. very very eyan kan ò kan o le gbe iwa social media débẹ̀ to ma máa humble ẹ máa humble ẹ ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní kọ́lé ẹ ó máa humble tó bá rò pé wọ́n jẹ́ bákan tó wo nebo e tori nǹkan to páàkì sínú inú compound e wa humble wa humble because ìwọ náà ma ma sáré pe kini ni ìwọ ko se dada wọn náà máa sáré kí gàrà jẹ kó kún sí there are some things that makes someone humble ẹni tó rent ilé yàtọ̀ sẹ́ni tó kọ́lé o èèyàn kan ní ẹ ẹ àwọn ará social media àwọn kinní kan mo sọ fẹ́ni ẹ mo ní come let me tell you something tó bá gbé ní àwọn matured estate èèyàn kan ò réèyàn kan o. pàtẹ́ pé tó bá jí kò sí pé yàtájù ẹjọ́ epo mi ti tán ṣe níyọ̀ díẹ̀ kò sí yẹn bẹ̀ you stay humble. Good evening. I've been looking for you for a very long time. Ẹ Ṣẹ́gun Agíbóyè, how are you? Ẹ ẹ ń wá mi, kí ló ṣẹlẹ̀ brọ́dà mi àbí sísá mi dẹ̀ ni? Ṣé ti yẹn? Tí o sì pé à, ìyá alágbájẹ́ wa dájọ́ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó níbi tó máa ń dúró sí ó lè máa ṣe ń ta o but ṣọmọ àwọn estate tó máa humble ẹ tí wàá gbé ọkàn á balẹ̀ ilé ni mo ti ń ṣe ṣóun sí tí n bá dọ́fíìsì mi tẹ bá notice environment mi both my office my house and our new site um, California Paradise City tẹ bá notice ẹ rí i pé gbogbo ibi tí mò ń rìn sí their peaceful environment. kí ọkàn rò pé à màá kó lọ sínú estate ẹ̀ kí n lè rí information ẹ̀ o ò lè rí nǹkan kan o ò lè rí anything o ò lè rí àwa ò gbélé ẹ̀yin lè ń wá information kiri. tó bá wá peace of mind by California Paradise City in terms of business, in terms of personal use, buy yourself California Paradise City. Àwọn ọmọ yín ìtọ́rọ̀ yín bá yéra yín mo máa ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọmọ rìn. Àwọn ọmọ yín ìtọ́rọ̀ wọn bá ìtọ́rọ̀ yín bá yéra yín. You can buy now. Tó bá tásìkò tíbẹ̀ bá ti tí wọ́n bá ti ra gbogbo bẹ̀ tán. You can return it back sórí gbá and you still make good money àwọn àdúgbò kan wà ń sè mò ń wá ilẹ̀ ń bẹ̀ kò sílẹ̀ kò sílẹ̀ mo fi kan hàn yín jọ kan very cheaper price tán ní kí n wá ra bẹ́ńjọ yẹn lọ́hùn mo wò pé èmi kí mo fẹ́ fi bíbà yìí ṣe awálẹ̀ ń bẹ̀ lénìí pẹ̀lú owó gidi ààrí so when it comes to property you can never do wrong with reliable personality o kò ń ṣe tàwọn afọ́jú tó promise èèyàn ní certificate o ẹ lè lọ gé o ìyẹn ò kàn wá o ìmọ̀ ọ̀bẹ bá ṣe gé náà lè ṣe gé mẹ́sẹ̀gì o o lè patronize èèyàn tó mọ̀ ẹ má bínú tó mọ̀ pé kò ní integrity ẹni tẹ́bi ń pa iṣẹ́ ọwọ́ kò kọ́ ìwé kò kà then mo tiẹ̀ ti wá ní àìdíà kan nísìn ìtorí ẹ̀ ni àwọn warriors ọjọ́ bẹ́ẹ̀ dèmi tán wá sọ́dọ̀ mi mo dìídì so fún wọn ni a ṣe meeting a ṣe seminar níjọ́ yẹn ẹ̀yin kí lẹ̀ ń ṣe ẹ̀yin kí lẹ̀ ń ṣe ó bá ta kó máa kiri amala kó máa tata you are my friend ṣe rí anything tó pe pé èèyàn ò níṣẹ́ lọ́wọ́ kò kàwé kò dẹ̀ kọ́ṣẹ́ ọwọ́ i'm not doing again i'm done mm. because ẹ lè bó òótọ́ lẹ́nu gbogbo àwọn tí ò ní gbogbo kìíní ẹlòmíì wà kò níṣẹ́ lọ́wọ́ lé ni o owó kékeré ló nídìí o tó máa fi ẹlòmíì ní zeal kò ní mọ̀ọ̀chì ni irú àwọn yẹn kọ́ o àwọn kọ́ àwọn ò fẹ́ ṣiṣẹ́ rárá rárá ṣé bí àwọn tí ò fẹ́ ṣiṣẹ́ rárá rárá yẹn àwọn náà máa ń yára àti ta aburú fún tán bá ta aburú tán bá ta ọfà aburú sínú ìṣẹ̀dá èèyàn tó bá ràn wọ́n lọ́wọ́ àfi tó bá ní ọlọ́run nìkan lọ́lọ́run lè yọ ẹ́. ẹ rí mi kí n pọ̀ náà rebo nígbìndé kí n ní kó wá fún mi láṣìírí òkété ṣé bẹ́ẹ̀ rí tó kété ran afọ́jú wá sílé wa kó wá mú àṣírí wa ṣé àwọn tó ń ràn yàn sínú ilé àwọn èèyàn kan lọ mú àṣírí wa ó wá nìyẹn wọ́n promise ẹsà wọn ò ní fún yín màmá tẹ́ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ jù wọ́n blackmail yín owó yẹn ti lọ nìyẹn ẹríṣẹ́ tó ń ṣe nàá ẹríṣẹ́ tó ń ṣe ẹ lọ gbogbo àwọn warriors gbogbo wọn lóníṣẹ́. everybody ló níṣẹ́ warriors gbogbo wa la níṣẹ́ kọ́lọ́ ń déṣẹ́ wa ládé ògo ó bílọ́ǹgì sínú ẹgbẹ́ tó mọ̀ pé dọ́kàsì ò kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kò níṣẹ́ a ti tafa aburú sínú ayé ẹ èpè kọ́ ó rí pé wọn ò níṣẹ́ tínkìn ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ sì máa láàánú ẹni tó kọ́ṣẹ́ ọwọ́ ẹni tó rọ́jú tó kàwé ó lè kù díẹ̀ káàtó fún ó sì máa láàánú sórí àwọn tó jẹ́ wípé zero zero zero zero ẹ wo princess Mope bọ́lá ń ṣe pọ́n wúmà yẹn létò ó ran ẹnu ìṣó lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ sí ó ran afọ́jú lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ sí tẹ́ bá fẹ́ ralẹ̀ ẹ̀yin tẹ́ dá owó kéékèèké yẹn màá wo súra yín for two months or a month tẹ́ bá improve then màá wá gbà yín nímọ̀ràn nǹkan tẹ́ lè ṣe but for now mi ì nílẹ̀ lógún state mò ń sọ mò ń tún sọ èyí kan ẹ fẹ́ bá mi by all means because ẹ mọ̀ wípé à mo jẹ níhùn mo ṣe mo mọ̀ tó bá dọ̀la because everywhere ti wọ́n everywhere ilẹ̀ ti wọ́n tó bá dẹ̀ ra ilẹ̀ like i said ọ̀nà méjì ló máa sanwó sí irú California Paradise ti ń sìn àwọn tó ń tó ń tó ń rà lọ́wọ́lọ́wọ́ báyìí ìfànà ń kó ọjọ́ tí bá ti unveil ìbẹ̀yẹn officially a máa gbé lọ sí original price. if you want to patronize anybody patronize someone tó ní dignity àwọn ẹ̀dá kan wà nínú mindset wọn tán báyìí ti bàtẹ̀yàn jẹ́ wọ́n believe pé ayé ò lè rí àwọn ó yẹ yín irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ò lè ní kankan ṣe pẹ̀lú wọn ẹ̀dìyà bó lọ́rùn múra fún ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kan kú múra ọ̀rẹ́ kan mú wa sọ sí so guys ẹ jọ ẹ̀yin tẹ́ bá ń dáwó lẹ̀ ẹ focus ẹ rí i pé mo ní energy náà tẹ́lẹ̀ o àtìgbà tá ti bẹ̀rẹ̀ California Paradise City yẹn ẹ rí i pé energy mi tó wá ṣe kíni ó tún wá wà mọ́ hyper tó bá jẹ́ wípé two shift ló ń ṣe tẹ́lẹ̀ tó bá jẹ́ pé o fẹ́ ralẹ̀ ó double shift tó bá ti wá rà tán nǹkan kan dẹ̀ wà nínú ilẹ̀ tẹ́ bá ti ralẹ̀ báyìí tẹ́lẹ̀ ń bá ralẹ̀ àgẹ́tẹ́ tẹ́lẹ̀ ń bá ralẹ̀ lọ́wọ́ wa ẹ worú brọ́dà mi tó wà níjẹ tàbí jẹrin yẹn He picked one year payment plan initially, and he paid within a week or two weeks. He said the day he deposited for me that àwọn orí táwọn òru kankan ṣẹlẹ̀ and he paid for one thousand square meter and he still buy more so because tí mo fẹ́ sọ fún yín ni wípé ẹ fọkàn sí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ má ẹ má dáwó sọ́dọ̀ anybody tẹ́ bá rí tó ń ṣiṣẹ́ rudọ̀ káàtì má sọ fún yín ẹ má ṣe é ẹ wo iye ọdún tó ti ń lo fún mi lọ́lá bọ̀ ó tún wá yí bìrì ó tún wá ra ó tún fẹ́ ra pt ó fẹ́ fi ó fẹ́ fi yẹn gba donation ìyá àbèjì tó fi gba donation ó lọ lọ́rùn pa ni ẹnu òṣooṣì wà lábẹ́ staircase bẹ́ẹ̀ ló ń sọ fún ẹ ilé tẹ́ ẹ kọ́ fún ẹ ní kó ta kí ni tiyín lẹ́yìn tẹ́yìn ti gba ogunlọ́gọ̀ millions of naira tó ẹsẹ̀ wọn ẹ̀kọ́ ń ṣẹ̀wọ̀n kiri ni o ó ti ta ọfà burúkú sáyé yín òun ti mórí mù bàbá lábúlé kú iṣẹ́ kú iṣẹ́ bàbá lábúlé kú iṣẹ́ kú iṣẹ́ o bàbá lábúlé o kú kì í ṣe gbogbo èèyàn tó ń tàràkà tó bá rẹ̀dà tó ń tàràkà tó bá máa ràn lọ́wọ́ bí lọ́wọ́ ẹ̀ ṣòkàwé tó bá lóun kàwé ṣé o kọ́ṣẹ́ ọwọ́ tó bá lóun kọ́ṣẹ́ ọwọ́ wàláì o lè ràn lọ́wọ́ bọ́ kó kàwé kó kọ́ṣẹ́ ọwọ́ kò ṣe bísínẹ́sì rí ah. ẹ mọ iye iṣẹ́ ọwọ́ tírú àwa ẹkọ ibẹ̀ ń gbọ́ nǹkan tí Bámidélé Azeez ń sọ ó ní nǹkan tóun ṣe sá fún èmi ó ní bẹ́ẹ̀ mi ṣe ń wá owó ìní wá owó tí n bá ti fọ̀nà ẹ̀ burú burúkú wá owó tó bá ti jẹ́ ọ̀nà dáadáa ni òun rèé sí gbogbo ayé ti sùn a ṣe tó bíi two three máa dáhùn èèyàn lóhùn fáìlì ló wà ń bí nsìn fáìlì ló wà ń bí rẹpẹtẹ ẹwọ fáìlì ló kún bíi tí mo fẹ́ treat àwọn fáìlì àwọn tí mo fẹ́ treat ni mo kó wálé rẹpẹtẹ wọ́n kàn wá lóò yá fẹ́ bú mi tí má kípọ̀ rí ìyá ẹ̀ fún ẹ̀ kó o ní wọṣọ tó máa lọ fi gbá ìpò mu. ibẹ̀ ń gbọ́ ọkùnrin atẹ̀yìntọ̀ ó ní bẹ́ẹ̀ mi ṣe ń wá owó yẹn lẹ́mi òun ò gbé láì ṣe pé mò ń jalè àbí mò ń rọ́ọ̀bù <laughs> irú fún mi lọ́la yẹn kò kọ́ṣẹ́ o kò lè kàwé iṣẹ́ tó ń ṣe náà ni wípé ó ń bá wọn wá information wọ́n rìn títí wọ́n lọ bí burial ground màmí wọ́n tún lọ interview burial ground attendant abẹ́ mọ̀gbà tẹ́sábọ̀dù lọ interview burial ground attendant mọ́mì mi mi ò ríru eléyìí rí <laughs> yeyeyeyeyeyeye ẹ ìyẹn wá sọ lẹ́ẹ̀kan ah wọ́n ti lọ gbé àṣírí Lizzy wá gbogbo owó ṣe lówó ah! èpè kọ́ dọkasi o ò lè méèkì ẹ̀ta yé máa fi tán ìwọ o àti gbogbo ìtẹjọ ń ṣiṣẹ́ aburú yẹn ẹ lè méèkì òun ló fẹ́ ló ti gbowó lẹ̀ ó ti gbáyà oníyà dọkasi ọgbàgbà. dọkàtì dọkàtì àṣé ilẹ̀ ń wọ náà ta hmm? ilẹ̀ ń wọ ẹ̀ ta kí ló sọ ẹ ó yá mò ń gbọ́ mò ń gbọ́ ẹja gbélé náà ẹja gbélé. olùkejì mi náà. Ah, màmá ń bá yín sọ̀rọ̀ o ẹ bá mi ṣó lọ fún màmá ẹjọ. ṣé ẹ̀yin ọmọ inú fẹ́ lọ fọ́ọ̀sì trap ẹ̀ ni àlùjọ ó ní ìgbéraga kan he won't communicate with you. láti gbà tí mo ti sọ wípé mo detect ni pé ó oh, yọrẹ kó nínú admin mo sanwó fún péjì fún ẹni over hundred thousand sọ fún ẹ ó oh, yọrẹ kó nínú admin mm-hmm. kò yọrẹ kan lòún lọ ní number one number two gbogbo eh, eh, lórí information ní ẹ sábọ ní information ni o. Eh? gbogbo stars dáhùn mi wéra gbogbo àlùjọ wọn ti lọ kó táàsì sí nínú àwọn ló ń gbowó yìí mi ò rí kọ́kọ́ gbà eh? àwọn àtàbá lè mú ọmọ ewé tàbá ṣe disclaimer fún tàlàlù káàdì ṣe disclaimer fún tàlàlù a rí i pé ṣe update yẹn láti bí two weeks kí n tó rí three weeks. bẹ́ẹ̀ni ma kò pè ní eh? ignorant bó ṣe jẹ́ ignorant yà can finish him. Mm tó bá lójú sí mi ó yẹ kó pè mí kó sẹ́tù kí ní yẹ mo ṣe máa rí owó sars mi gbà. exactly. kò pè mí voice note ló fi ń dá mi lóhùn mo pè báyìí ó ń decline mi. wow. ẹ ò fẹ́ sábọ̀dù ṣe múra kankan lórí owó stars ẹ sábọ̀dù tó bá jẹ́ pé ìwọ ló wá tiraka láyé tó bẹ̀rẹ̀ iṣẹ́ báwo ló ṣe máa rí kí blackmailer kan wá lóun fẹ́ ba tiẹ̀ jẹ́ owó stars tó gbà níbi tó ti ń ba tèèyàn jẹ́ ẹ burú o. ká mọ̀ pé ìwọ tó lọ́tà rẹpẹtẹ hmm. wà á mọ̀ pé yín téèyàn tájà fi bomi ẹ̀ ṣeré. àdúrò rẹ tí ọ̀nkú mi dẹ̀ ṣe fún ẹ ọ̀nkú ẹ pagbo tán ti torí ẹ gbọ̀ta ohun tó padà ṣe fún bọ̀dá ẹ torí monetization torí stars gbogbo monetization bí ọ̀dọ̀ àlejò ló ń lọ àlejò láti wá máa ń fún mi wípé mo ní voice note tó ń sẹ́ndì o wípé ibi tí mi ṣe lówó yẹn gbà ni wípé amẹ́ríkà lẹ́nu ń bá òun bíúdi péèjì yẹn wà. wow ọ̀gá o that's ah connect o marry connect ra. torí owó monetization. Bẹ́ẹ̀ni. wọ́n ní sọ̀ láàrin àgẹnipa ládùúgbò ní àlejò tó ń tí mo ti mi lè bá wí. kò máa yé mi o. wọ́n ti torí ti ọ̀gá ń jáde ta ló ń jàjẹ́ ń kò lé o. ẹ mọ iye ọmọ ewé tó ti fọ́ọ̀sì scam mi. Hmm. he scammed me. Hmm. Eh? kò ní tí mi ò lè la lè sì. àwọn tó ń ba bísínẹ́sì èèyàn jẹ́ yìí o òun náà sọ pé kò lè dá kọ́sítọ́mà lóhun ó ní gbéraga ó ní gbà èèyàn kan á dẹ̀ fi humility build ayé ẹ̀ àwọn olórí burúkú yìí á dẹ̀ dé overnight ọ̀wá ló ń dún ẹ ẹ ṣáà máa wò ó ẹni tí ó bá níṣẹ́ tẹ́lẹ̀ á máa wò ó náà ni. bẹ́ẹ̀ ni bá. mo ní kó fún mi ní péjì mi what will happen to that page with my name ẹ sábọ́ di sí trademark ọmọ sars ìdá ìbàdà ẹ eh, ẹ eh, ẹgẹ eh, yẹn lamẹ́ríkà ló gbowó yẹn mo ní kí ìgbà tí ó fún gbọ́lọ́fẹ́ náà rẹ̀ sọ fún mi wípé hmm. òun bá wọn ra followers ṣé mi ò ní followers sí mi òun náà fún ẹ lóko. lóun fi ten pages ṣe ayé ìyá yìí ti ta ọlọ ayé ìta. bẹ́ẹ̀ yẹn bóyá tó bá ti ń gbàkúgbà kó fún mi mo ní what an insult. embarrassment to the point. what an insult. n tó sọ fún mi olóhùn build the big followers olóhùn build the kílẹ̀ wá débi tax number kílẹ̀ wá débi àkáǹtì tẹ̀físì ó fún mi lẹ́rìí kọjá yẹn náà ó sì fi ṣọ́ọ̀tẹ̀ síbi nínú agbẹ́kẹ̀ náà wá sí iṣu. ọ bẹ́ẹ̀ tàbá. expose them. Hmm o yọrẹ láti yọ ẹ o yọrẹ kúrò níbẹ̀ it's still showing up till up till now àlùjọ ẹfẹ hmm. mo dẹ̀ mọ̀ kó ti ṣe kí nìyẹn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lè sọ. Hmm. tó bá bá yẹ péèjì olómọ gba monetization yìí o ebi olùkọ́ bọ̀ gbà lórí formation o àdúgbò ló ń jẹ́ o wọ́n ti fẹ́ làlàjù tó ti mi lè bóyá àwọn tó ti ń tẹ̀lé mi bọ̀ láti two thousand and twelve kan tó máa ṣe anything anything stupid orí láìní mi àní tó ó yẹ kó mọ̀ ìpè mi. bẹ́ẹ̀ ni mà. ó gbé kọ́ọ̀tù mi. nǹkan hmm. ti ra ẹni a máa fi voice note lẹ́yìn wípé very arrogant. that is too bad. ṣé ẹ gbọ́ arrogant wọ́n dẹ̀ ń bá yé ẹni tó fi humility kó gbogbo businesses ẹ̀ jọ àwọn náà máa lọ wádìí èèyàn àwọn náà máa ní òbò èèyàn lọ́wọ́ ẹ ti rí. àwọn yìí talk very arrogant. jẹ́ kó ń lọ́wọ́ yìí yẹn padà owó yẹn ò ṣe problem ní owó yẹn kò ní ẹsẹ̀ bọ́dí permission is the trademark. this is a this is a scam. Hmm. followers ló ló gbé bá wọn rà kí là ká nọmbẹ wá débẹ̀ ìbọn yẹ kó wá ń lò wá fún mi ní pé mo ti bá yín ṣe o mo wá fà ká nọmbà mi síbẹ̀. Hmm àwọn wèrè kan tó ń sọ yí pé ó yẹ ibi tẹ̀sí ṣé mi bẹ̀rù ẹnì kankan nínú yín. níwọ̀n tó fa wàhálà gangan torí tá a bá ti plé yẹn nísìn kò tiẹ̀ fẹ́ gbọ́ yẹn rárá. ìkọ̀tìkọ̀ tí wọ́n sọ fún mi tẹ́lẹ̀ ni pé àlùjọ fẹ́ fún wa ní sátífíkẹ́tì kan ìjọ tí àlùjọ. ìyá yìí gan-an sátífíkẹ́tì kí náà fẹ́ fún yín ìyá. àwọn ò bá wọn sọ bẹ́ẹ̀ o mo pè wọ́n immediately mo ní àlùjọ làwọn ò fún wa ní sátífíkẹ́ẹ̀tì kankan wọ́n ní bóyá wọ́n tún ti change ọ̀rọ̀ yẹn pé kò sí wàhálà àgbà ẹ̀ mo dẹ̀ ẹjọ́ wo lẹ máa ráyè tẹ máa mú mi lọ ṣé mo pé bẹ̀rẹ̀ ẹjọ́ tẹ mú mi lọ mi mọ́ mi ẹ dẹ̀ ní kí n má wọ́ọ́dì ẹ máa pè mí mo dẹ̀ pè é severally ń péjọ́ wo lẹ máa mú mi lọ. olúmọ̀ ẹ̀ gé orí yín olúmọ̀ ẹ̀ gé orí yín olúmọ̀ ẹ̀ gé orí yín when you want to do business with people do business with people you know tó ní integrity tó ní ọ̀nà àwọn tó níbẹ̀rù ọlọ́run mo lè burú o but i don't joke with my business mo lè burú because mi nígbà kò ṣàbúrú fún mi mi ní ṣàbúrú fún ẹ but tó bá wá fún mi ah, mo ti wọ one chance ni èmi náà máa ṣe tèmi but concerning customers ẹ lọ́jọ́ ọ̀nà fẹ́ wọ́n mú yín lọ bìkan ẹ̀mọ̀nà débẹ̀ ẹ̀dẹ̀ tó fẹ́ padà lọ ẹ ṣáà lọ pẹ̀lú àwọn ẹbí yín ẹ ṣáà gbọ́kú tó pa Yábèjì. ó lè máa mú mi lọ ẹ kàn ń fún mi sítórì ni nǹkan tí mo sọ nìyẹn. wọ́n dẹ̀ ti náwó. àjọmọ̀ àdékàṣe ni wọ́n wọ́n náà gbà iṣu ẹ̀tọ́ ẹ̀rọ pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ìgbóyin lẹ́nu mi dẹ̀ tó fẹ́ mú mi lọ síbẹ̀ ẹ sọ fún bàtà ẹ sọ̀rọ̀ mi ìgbóyin lẹ́nu mi dẹ̀ ẹ jẹ́ ká máa ṣe dáadáa. ó ti dìjà kọ́ máa ẹni ẹlẹ́ni ò sọ̀rọ̀ gbọ́n ti ní kọ́ máa interrupt òun kọ́ jẹ́ kó eh, ń sọ̀rọ̀. tí wọ́n ń kọ́ tọ̀ ẹ ló sà ọ̀nkú tó ń sọ̀rọ̀ nẹ́tíwọ̀kì yìí yẹn ó ń kà. ìkọ̀tìkọ̀ tí wọ́n sọ fún mi tẹ́lẹ̀ ni. wọ́n ti jáyà yẹn dànù ọ̀nkú ló tún sọ̀rọ̀. Hmm? Ahmed Adékúnlé tẹ́ bá mọ̀ ìyá yẹn jẹ́ wọ́n nù yá kíyà gba kámú lórí owó ààrẹ iṣẹ́ ilẹ̀. Hmm. Hmm. ẹ jẹ́ fi ilẹ̀ ẹ bá mọ̀ yẹ jẹ́ wọn nù ẹ wọ́n máa lọ gé orí ẹ̀bí orí ìyá bèjì bọ́ọ̀lù orí ìyá bèjì ṣì wà lọ́wọ́ dọ̀ka síbi tó tọ́jú ẹ̀ sí bí yóò fi mú gogoro ní who knows lọ́nra lè lọ́ bá àwọn ilé ìṣe nǹkan pọ̀ kì í ṣe pé nítorí mo ní ìṣù pẹ̀lú ẹ̀ o kì í ṣe pé nítorí mo ní iṣu pé ah anybody mi ò wá fún ẹ you know all because of monetization anybody tó bá ti rí báyìí wọn ò fẹ́ ṣiṣẹ́ they want to be spending free money ṣé wá easy ní bóun là ń ṣe yìí. bóun là ṣe yìí guys good night ẹ má gbàgbé office line wa California Paradise City ẹ tẹ bá ní oore ọ̀fẹ́ láti jàǹfààní nísìn ẹ pè wá ẹ bẹ̀rẹ̀ with amount ilé làbọ̀sìnmi oko ilé làbọ̀sìnmi oko everybody needs a good home in a very secure estate like California Paradise City. Well, very secured conducive, peaceful, and um, all accessible. Grateful at Adejare. Fine eh? Shewa. Good night, guys. See you tomorrow. Yeah, Shoba. Obani, see you tomorrow. welcome on board guys ṣe wà pa ẹ kàlẹ̀ dúró náà dúró mi fẹ́ gbé ok n ti wà pa báyìí bolufẹ́ ṣọ́ bá mi plug síbẹ̀ ẹ kàlẹ̀ mi ò fẹ́ pẹ́ rárá mo rí nǹkan kan ló wá pa mí lẹ́rìn so mo wá ní kí n sáré wá clear èmi náà dẹ̀ ní nǹkan kan lọ́wọ́ èmi náà ní nǹkan kan tí tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ concerning properties who is this èmi náà ní nǹkan kan tí mo fẹ́ sọ concerning properties so kíní ẹ̀kọ́ tí ẹ̀ fọ́nì sí mi wàláì ó fọ́nì sí mi ó fọ́nì sí mi so ẹ bá mi ẹ́. Eh? ẹ bí a kò lọ sẹ́yìn bẹ́ẹ̀ bí a kò sókè ní ìsíwájú òun máa rọra o ẹ ok ok ok ṣé wàá lọ wàá lọ mú alátọ̀wọ̀n wọn ní ẹ máa jì bí a kò lọ mú extension wà lọ́dọ̀ sísítẹ̀ lọ a kò fàájì látàárọ̀ ẹ mo wọ̀ online ṣe máa join mi ẹ join mi kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ lé ní concerning eh, properties ọ̀rọ̀ property mo fẹ́ sọ nísìn mo bá sísítà mi kan sọ̀rọ̀ tó ń sínsìn wọ́n ní yèyé mẹ̀ṣọ́ ẹ kì í sùn mo ní sùn kẹ̀ oorun kẹ̀ níwájú adájọ́ tó bá ti dé level kan oorun kẹ̀ ga hmm. ìgáàsì house torí tó o bá ṣiṣẹ́ tó o bá ṣiṣẹ́ láyé tá a tó bá rówó jẹun wàá kú tó bá ti rówó jẹun wàá kú bó rówó rògùn wàá kú ikú kan ló máa pààyàn kan ló máa jà kánjú kú báyìí so mo gbọ́ kínní nípa Dorkas mo á fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ torí mo ti ń wo kínní tipẹ́ òun lè mú bọ̀ ẹ̀yin kan wà tó jẹ́ wípé ẹ̀san ẹ̀san owó ilẹ̀ so mo fẹ́ mo fẹ́ gbà yín nímọ̀ràn tó bá pẹ́ ti wà nínú àwọn tó ti bá wa ralẹ̀ tẹ́lẹ̀ àbí tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ bá wa ralẹ̀ so ẹ lè join wa ẹ darapọ̀ mọ́ wa èní hmm? ilé hmm. welcome back guys if you are one of my clients for properties you can join me if you are an intending properties uh, owner you can join me i have one or two things that i want to tell you concerning properties tonight mo fẹ́ sọ nǹkan fún yín mo rí i kó òkété ti lọ lùyàn kan ní jìbìtì mo wá fẹ́ pe àkéèsí yín sí nǹkan kan gbogbo yín tẹ̀ ń ralẹ̀ pátápátá Eh? Linguji, how are you? You want to buy land. Africa is okay. It's good that you want to buy properties. It's good. As you join me. Mo need kí lorúkọ ẹ̀. Fún mi ní no ṣe. Fún mi ní ló wà ní fídè. Eh. Ó yà Sorry. I'm má bínú ẹjọ́. Ẹ mi nìyẹn, ìyọba nìyẹn o ìyọba ayọba ọmọọba ṣẹ́gun báńtẹ́ fáwàyè o hmm? so ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín mo fẹ́ play kíní fún yín kẹ́ ẹ gbọ́ ọ̀dọ̀ àwọn òkété láti rí o àti afọ́jú so now let me play it. Let me play it. Mbo. Mbo. Please make una patronize. What do you sell? Mama. <laughs> Babylon here. Ẹ bá mi share show yìí ó máa wà ó máa ó máa wà educative. So eba bá mi share show yìí. Mi ò ni pẹ́ nínú show yìí mo fẹ́ kẹ́ lísì sí kìíní ẹ máa gbọ́. ní pé àlùjọ fẹ́ fún wa ní sátífíkẹ́tì kan ìjọ tí àlùjọ dẹ̀ ti gbè mí tí wọ́n ti nírọ̀ o o mo pè wọ́n certificate of occupancy ni àbí sátífíkẹ́tì kìíní. mo ní àlùjọ làwọn mi ò bú o mi ò bá yín wí o mo kàn fẹ́ fi ọ̀rọ̀ yìí dá wa lẹ́kọ̀ọ́ ni most especially some people tí wọ́n ń dá owó ìyẹn owó ilẹ̀ mo fẹ́ san kankan fún yín nípa ilẹ̀ so mo fẹ́ kẹ́ gbọ́ ilé. mi tẹ́lẹ̀ ní pé àlùjọ fẹ́ fún wa ní sátífíkẹ́tì kan ìjọ tí àlùjọ dẹ̀ pè mí tí wọ́n ti nírọ̀ o àwọn ò bá wọn sọ bẹ́ẹ̀ o mo pè wọ́n èmi jẹ́ kí Monday àlùjọ làwọn ò fún wa ní sátífíkẹ́ẹ̀tì kankan wọ́n ní bóyá wọ́n tún ti chẹ́ǹjì ọ̀rọ̀ yẹn pé kò sí wàhálà gbà yẹn mo dẹ̀ ẹjọ́ wo lẹ máa ráyè tẹ máa mú mi lọ ṣé mo pé bẹ̀rẹ̀ ẹjọ́ tẹ mú mi lọ sí ìmọ̀bi ẹ dẹ̀ ní kí n má wọrí ẹ máa pè mí mo dẹ̀ pè é severally ń péjọ́ wo lẹ máa mú. ṣẹ́rí ẹ̀yin tẹ máa ń ralẹ̀ ẹ̀yin tẹ máa ń ra properties lọ́wọ́ àwọn potential criminals torí wípé ọwọ́ yín ò mọ́ lẹ ṣe ra properties lọ́wọ́ àwọn potential criminals.